ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa Gbankanbi TV. ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa Gbankanbi TV station lónìí a fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáláyé ẹ̀yin tẹ́ ẹ̀ ń fi owó yín ra dátà láti subscribe sí iléeṣẹ́ wa Gbankanbi TV station a gbàdúrà wípé ọlọ́run yóò máa bùkún yín lára àti ní ẹ̀mí níbi tí ẹ ti ń mú owó náà kókó ajẹnu ò ní wọbẹ̀ ẹ ṣe púpọ̀ ẹ jẹ́ ká fetí sílẹ̀ fún ìròyìn ìyálẹ̀ta mẹ́ta tó máa fún wa lónìí. ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa Gbankangbin civil station lónìí ẹ̀yọ́ ká tún fetí sílẹ̀ fáwọn ìròyìn ìyálẹ̀ta mẹ́ta tó máa fún wa lónìí gbogbo atótónu ti parí ọjọ́ tí a máa gbé ìdájọ́ kalẹ̀ rèé ìgbìmọ̀ tó ń gbọ́ èrònú ìbò ààrẹ ló sọ bẹ́ẹ̀ ìgbìmọ̀ tó ń gbọ́ èrònú ìbò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ní gbogbo atótónu tó yẹ kí kó wáyé lórí ẹjọ́ tí olùdíje sí ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú People Democratic Party (PDP) Alhaji Atiku Abubakar pé tako ìjáwé olúborí Tinubu ti parí. Ìgbìmọ̀ adájọ́ ẹlẹ́ni márùn-ún náà ní gbogbo ètò ìgbẹ́jọ́ ti parí lẹ́yìn tí wọ́n ka àwọn àkọlé tí àwọn olùpẹ̀jọ́ pè níbi ìjókòó ìgbẹ́jọ́ tó wáyé lọ́jọ́ Ìṣẹ́gun, ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2023 yìí. Alága ìgbìmọ̀ ọ̀hún Adájọ́ Haruna Samani sọ wípé ìgbìmọ̀ olùgbẹ́jọ́ náà yóò fi ọjọ́ ìdájọ́ tí wọ́n bá yàn tó gbogbo ìlú létí ní kété tí wọ́n bá ti fẹnu kété tí tó bá ti fẹnu kò lórí rẹ̀. Àtíkù Abubakar pe ẹjọ́ tako bí àjọ elétò ìdìbò Nàìjíríà (INEC) ṣe kéde Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí olùborí ìdìbò ààrẹ tó wáyé lóṣù kejì ọdún 2023 yìí. Bákan náà ni olùdíje lẹ́gbẹ́ òṣèlú labour party peter obi náà ní òun kò gbà pé tinubu ló gbégbá orókè níbi ètò ìdìbò náà. wọ́n fẹ̀sì kan pé màgòmágó wà nínú ètò ìdìbò náà tí wọ́n sì rọ ilé-ẹjọ́ láti wọ́gi lé ìdìbò ọ̀hún kí inec gba ìwé ẹ̀rí mo yege tí wọ́n ti tì ṣáájú fún Tinubu kúrò lọ́wọ́ rẹ̀. Ṣáájú ní ìgbìmọ̀ náà ti ní kí gbogbo àwọn olùpẹ̀jọ́ ìyẹn Atiku Abubakar àti Peter Obi tẹgbẹ́ òṣèlú Labour Party wá sọ gbogbo ohun tí wọ́n bá ní lọ́jọ́ Ìṣẹ́gun. INEC Tinubu ní kí ilé ẹjọ́ dá ẹjọ́ nù. Àjọ tó rí sí Ètò ìdìbò INEC ló kọ́kọ́ sọ̀rọ̀ níbi ìjókòó ìgbẹ́jọ́ tó wáyé lọ́jọ́ Ìṣẹ́gun láti tako ẹjọ́ tí Atiku àti Peter Obi pè. Agbẹjọ́rò INEC Abubakar Malami sọ fún ilé-ẹjọ́ pé kí wọ́n gba ẹjọ́ tí àwọn pè láti da ẹjọ́ Atiku àti Peter Obi nù wọlẹ̀. Bákan náà ni agbẹjọ́rò Bọ́lá Tinubu, Wọlé Ọlá aláọ̀nípẹ̀kun ní kí ilé-ẹjọ́ má gba àwọn ẹ̀rí tí àwọn tó takò wọ́n kọ̀ kó wá sí iwájú ilé-ẹjọ́ kí wọ́n dà wọ́n nù nítorí wọn kò lẹ́sẹ̀ nílẹ̀. Ohun kan náà ni agbẹjọ́rò ẹgbẹ́ òṣèlú APC APC Lateef Fagbemi náà bèèrè fún nígbà tí òun náà wí àwíjàre tirẹ̀ lórí ẹjọ́ náà. Ẹgbẹ́ òṣèlú APC Bọ́lá Tinubu àti INEC ní Peter Obi Labour Party, Atiku Abubakar àti ẹgbẹ́ òṣèlú PDP pè lẹ́jọ́. Abubakar Malami ní òfin ètò ìdìbò ọdún 2022 kò wọ́gi kò wọ́gi lé kíka èsì ìbò bí ó ṣe wà tẹ́lẹ̀ pé dandan pé dandan kọ́ ni lílo ẹ̀rọ ìgbàlódé láti fi ka èsì ìbò, ohun tí Peter Obi àti Àtíkù sọ fún ilé-ẹjọ́ rèé. Agbẹjọ́rò Àtíkù Abubakar Chris Uche ní àwọn ibi tí àwọn kò ti faramọ́ INEC, Tinubu àti APC ní pé wọ́n mọ̀ọ́mọ̀ máa lo ẹ̀rọ IREV láti fi gbé èsì ìbò sórí ayélujára ni. Uche ní káàkiri gbogbo orílẹ̀-èdè ni èyí wáyé tí kì í kọ́ṣe àwọn ibìkan nítorí náà ó wáyé àti gba èrú láàyè ni. Ó ní kò sí àyè fún ẹgbẹ́ kankan láti ṣe ìdásílẹ̀ ìpínlẹ̀ àtipé Abuja kìí ṣe ìpínlẹ̀, nítorínáà kí wọ́n má ka Abuja kún ìpínlẹ̀. Ó fikún pé bí ó tilẹ̀ jẹ́ pé ilé ẹjọ́ kankan kò ì tíì wọ́gilé èsì ìbò rí, kí wọ́n bẹ̀rẹ̀ látorí eléyìí, kí ló ti ṣẹlẹ̀ sẹ́yìn? ní ọjọ́ karùn-ún oṣù kẹjọ sí keje ọdún 2023 ní ilé-ẹjọ́ ti gbọ́ gbogbo atótónu ti àtikú abubakar àti ti peter obi tán pátápátá àwọn ẹlẹ́rìí mẹ́tàdínlọ́gbọ̀n pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí mìíràn ni àtikú abubakar kó síwájú ilé-ẹjọ́ nígbà tí peter obi sì mú ẹlẹ́rìí mẹ́tàlá kalẹ̀ ẹlẹ́rìí kan ṣoṣo ni inec àti bọ́lá tinubu gbé síwájú ilé-ẹjọ́ àmọ́ ẹgbẹ́ òṣèlú all progressives congress apc kò mú ẹlẹ́rìí kankan wá àwọn olùjẹ́jọ́ apc inec àti tinubu sọ fún ìgbìmọ̀ tó ń gbọ́ ẹ̀hónú ìbò náà láti da gbogbo ẹjọ́ tí àwọn olùpẹ̀jọ́ pè nù pé wọ́n kò lẹ́sẹ̀ nílẹ̀ gẹ́gẹ́ bí òfin ètò ìdìbò ọdún 2022 ẹni tí èsì ìbò kan kò bá tẹ́ lọ́rùn ní ọjọ́ mọ́kànlélógún láti pe ẹjọ́ níwájú ìgbìmọ̀ tó ń gbọ́ ẹ̀hónú ìbò. Láàárín oṣù mẹ́fà ni ilé ẹjọ́ náà ní láti fi gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀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 ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti gbé ayẹyẹ yín sí ayé àti láti gbé ọjà yín síta fún gbogbo mùsùlùmí wa. Ẹ lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa o oh nine zero seven zero nine seven eight three six two. Ìpolówó yẹn lẹ́ẹ̀kan sí i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 eight three six two olóyè dáre sàká lórí ìròyìn yín ire o.